نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ní tẹ̀síwájú bí kí a bá àlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba dé nínú alkur'an alkarim suratul ma'ida aya 64 دناني عاتمة ni إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت اليهود يد الله مغلولة قلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين ọlọ́run ọba ọba bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'an Al-Karim nípa àyà níní àwọn Yahudi àti ìgbéraga ìjọra ẹni lójú ká máa fọwọ́ gbáyà pé kò sí tá a lè sọ nínú àmì ìgbéraga oníkọ́mọnìyàn máa ní lẹ́mìí wípé kò sí ọ̀rọ̀ tóun ò lè sọ kò sì sí ẹni tóun ò lè sọ̀rọ̀ sí. Si nínú àmì ìgbéraga ni àtàṣọ́dùk filkalam nínú àwọn tí anábi sallallahu alayhi wa alihi wa sallam tánàbí ò fi dáadáa ròyìn wọn nínú ọ̀rọ̀ rẹ̀ òun náà ni almutashaddikun almutashaddikun almutafayhikun àwọn tó ṣe wípé wọ́n ní gbéraga asàrsàrún àwọn tọ́rọ̀ wọn bá ti pọ̀ jù tọ́rọ̀ bá ti pọ̀ jù anabi sallallahu alayhi wa sallam anabi ò fi dáadáa ròyìn wọn àwọn tí wọ́n jẹ́ onígbéraga tó yẹ pé kò sí ọ̀rọ̀ tí wọn ò lè sọ kò sí ẹni tó tì wọ́n lójú kò sí ẹni tó kún wọn lójú tí wọn lè sọ̀rọ̀ sí bákan náà àtẹ̀ṣọ́dùk àlìmútẹ̀ṣọ́dùkún gbogbo àwọn tí bá máa ń sọ̀rọ̀ bí ipa àwọn nìkan ni wọ́n mọ̀rọ̀ sọ wọ́n á sọ̀rọ̀ kúnnu wọ́n á fi gbogbo ẹnu sọ̀rọ̀ wọ́n á sọ̀rọ̀ bí ẹni pé ẹlòmíì ò tún mọ̀rọ̀ sọ mọ́ ẹ jẹ́ ká kí ìsára o eléyìí kún orí social media ẹlòmíì ò mọ sọ̀rọ̀ bí ìgbà tó ṣe wípé òun nìkan ni ọlọ́run dá ọ̀rọ̀ sílẹ̀ ni yóò sọ̀rọ̀ kò ní fàyà àfi pé mo lè ṣàṣìṣe kò ní filẹ̀ bí ìgbà tó ṣe pé wáàyí ló ń jáde lẹ́nu rẹ̀ ló sì mọ̀ sọ̀rọ̀ mi gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run lòdì sí ànábì sí kọ́ kò sí tí máa ń bí àwọn nǹkan yìí bí kì í ṣe ìgbéraga gbogbo ẹni sọ̀rọ̀ tán kò gbogbo bí bá ṣe ń wá náà ni ó sọ àmì ìgbéraga ni ìyẹn ló fà á táwọn al-yahud alayhim la'inullah gẹ́gẹ́ bí àfáwa ibn kathir alayhi rahmatullah bó ṣe ń wọ̀n wọ́n ní láàánú ọlọ́run nínú tafsir wọ́n ní yadullahi maglula wọ́n ọwọ́ ọlọ́run ó wo báyìí ni ìtumọ̀ ni pé ahun ni ọlọ́run wọ́n ahun lọ́lọ́run kí náà ń pè ní ahun òun náà ni albukulu albukulu ahun wọ́n sàfitì ìjẹ́ ahun sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala albukulu fi lọ́gà tán bá ní albukulu kẹ́lìmọ̀ yẹn lọ́gàtàn ọ̀nà méjì ló lè gbà wá ó lè jẹ́ albukulu ó sì lè jẹ́ alibakalu dọ́kátà gẹ́gẹ́ bí asákùmù asókùmù alhassan alhuznu àwọn kẹ́lìmọ̀ kan bẹ̀tẹ́ pé lọ́kátàn òun ló gbà wá ìgbà míì túmọ̀ wọn ọ̀fẹ́ yàtọ̀ síra wọn díẹ̀díẹ̀ wọ́n sàfitì albukhlu sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kí ló bí ìmọ̀ jẹ́ ẹnìkan kan kúnni lójú láti sọ̀rọ̀ sí àwọn Yahudi wọ́n ní gbéraga débi pé kò sẹ́ni tí wọ́n lè sọ̀rọ̀ sí olófà àtọ́tún sọ̀rọ̀ síta ní o ọlọ́run ọba ọba dẹ́dà àwọn tó dáa ọlọ́run bá wá ní bullet meditation àti ṣàlàyé eléyìí ní tafsir ti ìjókòó tó kọjá ọlọ́run ní àwọn làhùn ahun kò sí nínú ìròyìn ọlọ́run ìròyìn ahun nákóṣù ni àléébù ni fún ọmọnìyàn tó bá ti lè jẹ́ àléébù fọ́mọnìyàn láyé lékú bìjọlá rẹ̀ kò lẹ́tọ̀ọ́ ká fi ròyìn bẹ́ẹ̀ náà ròyìn Allah subhanahu wa ta'ala bó tilẹ̀ jẹ́ wípé kìí ṣe gbogbo ìròyìn tó já léébù fọ́mọnìyàn ló já léébù fún Allah lápòjúwe àléébù ni lójú àwọn èèyàn bẹ́nìkan wáyé òbímọ káròyìn ọlọ́run ọba pé ẹni tí kò bímọ lọ́lọ́run iyì ni àpọ́nlé ni fún Allah subhanahu wa ta'ala àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ ìròyìn kan bẹ tó pé àléébù ni fún Allah subhanahu wa ta'ala bákan náà àléébù náà sì tún ní fún àwọn ẹ̀dá rẹ̀ kalibukuli gẹ́gẹ́ bí ahun àléébù ní ìròyìn ahun wọ́n ẹni yìí á àfáyọ ló ṣàánú wọn gan alkur'an ó ń bẹ lọ́pọlọ wọn gbogbo sọ̀rọ̀ Bukhari gbogbo Muslim kútùbù súnà gbogbo ẹ̀ pátá súnan Abi Daud Ibn Majah gbogbo ẹ̀ pátá ó bẹ̀ lọ́pọ̀lọ́ wọn àmọ́ ààfin ni wọ́n jẹ́ ẹ rí pé ìjẹ́ ahun yìí ó ti ba gbogbo àwọn ìròyìn dáadáa tó wà lára rẹ̀ ó ti bàjẹ́ ó ń bẹ́nu àwọn olùmọ̀ tí wọ́n nínú nǹkan tí máa wò mọ́ ẹni téèyàn fẹ́ so yìgì ọmọ èèyàn obìnrin fún mashallah ìmọ̀ ń bẹ ẹwà ń bẹ òye ń bẹ àmọ́ ahun ni ẹ má so yìgì ọmọ yín obìnrin fún ẹni tó bá jẹ́ ahun nítorí wípé in téèyàn fi máa jí ọkọ téèyàn lè rí fi lè rí ìjọkọ ṣe lórí gbígbé obìnrin sílé ìdá méjì nínú ìdá mẹ́ta rẹ̀ ó rọ̀gbọ̀kún lérí kí ni o kíyàn ahụ dàmú wa bima anfaqu ẹni bá ti lè jẹ́ ahun ìdílé rẹ̀ òrè lójútù torí pé ìdá méjì nínú táà ọkọ nínú ilé ìjẹ́ ẹni tó yàwọ́ ìmọ̀jì ahun òkò sínú tó látara àdí eléyìí kán ròyìn èèyàn pé èèyàn jẹ́ ahun àléébù ni ìdí ni tó jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ojú ẹsẹ̀ lọ́lọ́run ọba kọ ìròyìn burúkú náà ọlọ́run gullat aidi èmi ìṣe àwọn ẹni ahun wa obi bima qalu ọlọ́run ní látara tí wọ́n sọ yìí wọ́n dẹni ègbé wọ́n dẹni ẹ̀kọ́ níwájú ọlọ́run hatta yawmil qiyamah àwọn Yahudi ẹni làánà ni wọ́n ẹni ègbé ni wọ́n àbùkù ìyẹpẹrẹ ọlọ́run yóò sì máa bá wọn hatta qiyamah sáà èyí náà ìjà máa wẹnu lẹ̀ ẹwẹnu ọkọ́ òbí ọlọ́run bá ṣe ń fi wọ́n ṣẹ̀sìn tí wọ́n rò pa àwọn lálágbára yìí tán ò pa àwọn nìkan làwọn lágbára ẹ̀sìn yẹn yìí lèyí tí wọ́n rí òjò rẹ̀ ń bọ̀ lẹ́yìn kódà èyí tó kéré jù nínú orílẹ̀-èdè ló tutọ́ sí wọn lójú tí wọ́n sì ní rí nǹkan kan sí ọlọ́run ti sọ eléyìí náà Al-Qur'an Suratul Isra ìlọ́po ìyà yóò máa jẹ́ tiwọn tí wọ́n bá tún láwọn tún dé ọlọ́run ó tún fún wọn ní mi ìlérí tọ́lọ́wọ̀n bá ní ọlọ́ni wà ló'inú bí ma kọlù ibi dada ọlọ́run yóò máa jẹ́ ti wọn látara tí wọ́n kó tí wọ́n pè ọlọ́run yìí balẹ̀yẹ̀dẹ̀ ahùn mọ̀só tọ́ta ni yóò fi kó kẹfà ọlọ́run sẹ̀sẹ̀ wàá sọ bóun ṣe jẹ́ asàlàyé fún wa ní tefsir tó kọjá wípé àkọ́kọ́ tí wọ́n bá pé èèyàn ló kọ tí ò jẹ́ má tí sọ dáadáa tó jẹ́ kọ́kọ́ negate nǹkan yẹn first nínú ẹ̀kọ́ ìròjọ́ ní kóòtù sí wọ́n wọ́n fi ẹ̀sùn kàn yín wípé olè ni yín kí lẹ̀ rí sí ọwá ni ṣẹ́rí mi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ọmọlúwàbí ni mi kódà ìmáàmù ni <laughs> n tó kọ́kọ́ sọ ni wípé mi ì ṣe olè bí mo ṣe jẹ́ nì Al-Qur'an ó kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ ẹ̀rígbà táwọn al-Yahud tí wọ́n ní yadullahi maglula wọ́n ní ọwọ́ ọlọ́run wíwo lọ́wọ́ rẹ̀ wo páhùn lọ́lọ́run ọlọ́run gúnlá ti ẹ̀dì ibi dandan ọlọ́run kó jẹ́ tiwọn gullat aydihim àwọn ni ahun wa lu'inu bima qalu làánà ọlọ́run kó sì máa jẹ́ tí wọn ọlọ́run ò tí ì sọ bí ọwọ́ òun ṣe jẹ́ ó kọ́kọ́ kọ̀ǹdẹ́mù tí wọ́n sọ tí wọ́n pé òun ọlọ́run kò rí bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà ńlọ́run sọ balẹ̀ yàrá ahò mabso pọ̀tà ẹ̀kọ́ nìyẹn ìyàwó rẹ̀ ó fẹjọ́ rẹ̀ sùn wọ́n wá pọ̀ sagbolé oníbàálẹ̀ òun bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí òun sì náà ni wọ́n onínúkùnrin ni wọ́n wọ́n wá ní àáfà láwálé ẹwà fèsì lórí tíyàwó ẹ̀ sọ ẹ̀yin bàbá ọlọ́wọ́ jẹ́ pẹ́ fún wa ṣe mọ̀ kí bẹ́ẹ̀ ṣe mọ̀ mi ìyẹn rí ní mí ìyẹn rí mí náà máa ṣe pàlàpàlà ń gbà mí ìyẹn kọ́ ló kọ́kọ́ sọ ó kọ́kọ́ sọ pé gbogbo tó sọ yẹn kò rí bẹ́ẹ̀ èyàn là kọ́kọ́ ó wàá sọ bí òfin jẹ ẹ̀kọ́ ìfèsì lórí ọ̀rọ̀ lérí ẹ̀sùn tí wọ́n bá fi kàyà ó kọ́kọ́ nẹgẹ́tì tí wọ́n sọ pé ó jẹun gbà lóòótọ́ sísẹ̀ wàá sọ bó ṣe jẹ gàgà nínú àwọn ẹ̀kọ́ tó Al-Qur'an kọ́ wáyé aṣọ lẹ́yìn fún wa ní ìjókòó tó ṣáájú nítẹ̀síwájú ọlọ́ni wala yazidanna kathiran minhum ma unzila ilayka min rabbika tughyanan wa kufra ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́ni wala yazidanna kathiran minhum ay kathiran min al-yahud wal kuffar ọlọ́ni fẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ gbogbo ìgbà tí wọ́n bá ti ń gbọ́ mọ̀ unzila ilayka min rabbik in tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam nínú alkùrán tí ṣe alkùrán gbogbo ìgbà tí wọ́n bá ti ń gbọ́ báyìí kàkà tó yẹ kí máa ní wọ́n lékún wala yazidanna ìmáni tí yóò máa lékún nítorí pé ìmáni ti wà lára yín tẹ́lẹ̀ ẹ sì gbà kó dodo la Qur'an ẹ gbà kó dodo la Nabi sallallahu alaihi wasallam ìyẹn ló fà á tó jẹ́ kẹta bá gbọ́ Qur'an yóò lápá lára yín ṣùgbọ́n ni tí ó gbà kó dodo la Qur'an tí ó gbà kó dodo la Nabi sallallahu wa alihi àbí nifak ó ń gbáyà rẹ̀ tí bá ń gbọ́ Qur'an dọ̀la kò ní ṣe láǹfààní ọlọ́ni wala yazidanna kathiran minhum ما أنزل إليك من ربك طغيانا وكفرا أي يكون ما أتاك الله يا محمد من النعمة أفوى ابن كثير ونرى النبي صلى الله عليه وسلم in tí ọlọ́run ọba rẹ̀ tó sọ̀kalẹ̀ fún ọ tí ṣe al-Qur'an àti àwọn ìdẹ̀ra míì tọ́lọ́run ọba ṣe fún ọ tí àwọn Yahudi bá ti ń rí yóò máa nikmatan في حق أعدائك من اليهود وأشبائهم gbogbo àtàwọn yahudi àti àwọn tó jọ wọ́n nínú àwọn munafiki nínú musulmi tán bá ti ń rí ìdẹ̀ra tí ọlọ́run bá ṣe fún rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam tán bá ti ń rí àánú ọlọ́run bá lérí rẹ̀ inú ó bí wọn kàkà yẹ kí wọ́n dunnú kí wọ́n yọ̀ kán bá láyọ̀yọ̀ kán bó ní dùnnú dunnú inú wọn bàjẹ́ ni فكما يزداد به المؤمنون تصديقا وعملا صالحا وعلما نافعا wọ́n ní gbogbo ìgbà táwọn olùgbàgbọ́ òdodo táwọn bá ń gbọ́ Qur'an tí wọ́n máa tara gbígbọ́ Qur'an yìí wọ́n máa lékún tasdiqan ní gbígba ọ̀rọ̀ Ọlọ́run lódodo wa amalan salihan tí wọ́n máa lékún látara Qur'an tí wọ́n ń gbọ́ yìí Qur'an tí wọ́n ń ké yìí Qur'an tí wọ́n ń há yìí tí wọ́n máa tara ẹ̀ lékún nínú iṣẹ́ olóore wà ilman nafi'an tí wọ́n sì máa lékún nínú mímọ̀ wọ́n jókòó gbọ́rọ̀ ọlọ́run gbogbo tafsir wọ́n máa lékún nínú bẹ̀rù ọlọ́run wọ́n máa lékún nínú ìmọ̀ ní tí wọ́n gbọ́ tẹ́lẹ̀ nínú òfin ọlọ́run wọ́n máa gbọ́ yóò máa yé wọn wọ́n máa lékún nínú ìmọ̀ èyí ò fáwọn tó nígbàgbọ́ òdodo ṣùgbọ́n àwọn kèfèrí yẹ̀sdáàdù bí il kafaratu al-hasiduna wal ummati katughyana ṣùgbọ́n àwọn kèfèrí àti àwọn mùnáfìkì gbogbo ìgbà táwọn bá ń gbọ́ al-Qur'an tó ń gbọ́rọ̀ ọlọ́run tí wọ́n ń jókòó síbi tán ti ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run níṣe ni wọ́n ó máa lékún ní ìtayọ àlà ọ̀rọ̀ ọlọ́run ọba yẹn kò ní ṣe wọ́n láǹfààní bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ Ọlọ́run ọba yẹn kò ní wúlò fún wọn má jẹ́ kó yà ọ́ lẹ́nu ìjókòó tó jókòó wáàsí tó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó gbọ́ ní ọjọ́ kan pàtó tó yí ìgbésí ayé rẹ padà sí dáadáa lọ́ọ́ màmá dájú pé ìwọ nìkan kọ́ ló jókòó bẹ́ẹ̀ jọ ẹlòmíì gbọ́ náà kò yí ìgbésí ayé rẹ padà sí dáadáa kàkà tó yẹ kí gbèsè ayé rẹ̀ yí padà sí dáadáa gbèsè ayé rẹ̀ tún burú sí kóníkàlùkù máa yẹra rẹ̀ wò ipò wo ni wáàsí máa bọ́ sí lára rẹ̀ nígbà tó bá ń gbọ́rọ̀ lọ ẹlòmí ń bẹ níbi títí ẹ̀ tún burú dé téèyàn bá ń gbọ́ wáàsí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó wá rí pé ẹni tí ń gbọ́ wáàsí táwọn ọjọ́ jókòó yẹn ọkàn rẹ̀ ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tí ń gbọ́n yóò fọwọ́ tọ́ yóò kọ̀ sẹ́ni tọ́ mọ́ àfáà ti ń sọ̀rọ̀ gan sóǹgán mọ́ yóò da nǹkan yẹn nù nínú ẹ̀mí ẹ̀ pàápàá jùlọ tẹ bá tiẹ̀ ṣe wá sí débi ọ̀rọ̀ ọlọ́run ní kọkùnrin oníyàwó méjì oníyàwó mẹ́ta kò sí kan ẹni tó ṣe wípé láṣẹ rí kàlàhà òun ló ń dúró lé lórí láṣẹ rí kàtàlàhà kò ní fẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn kò dẹ̀ ní fẹ́ tó súnmọ́ ó torí pé tí bá àwọn èèyàn mọ̀ ìbọn fẹ́bi ilé yóò ṣiṣẹ́ gbogbo tó bá ná gbogbo tó bá lè gbà yóò make sure pò ń dalé yẹn rú tó bá dalé yẹn rú pé káyìn àbú ẹjẹ fara yín balẹ̀ ọ̀rẹ́ yín gan tó ṣe ń jò ní níbo ló já sí wọ́n ń nara wọn ní àwọn èèyàn kalẹ̀ kọ́lọ̀ kó ṣọ́ wa bẹ̀. kì í ṣe Yahudi nìkan làfọwà Ibn Kathir alayhi rahmatullah náà fi sọ wípé minal yahudi wa ashbahihim nínú àwọn yahudi àtàwọn míì nínú àwọn mùsùlùmí gan táwọn náà farajọ yahudi wala yazidanna kathiran minhum ma unzila ilayka min rabbika tughyanan wa kufra ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní àwọn èèyàn tí wọ́n pọ̀ nínú àwọn yahudi kẹsìrán mìíràn àwọn tó pọ̀ nínú wọn àti àwọn tó fi ìṣesí jọ Yahudi nínú mùsùlùmí gbogbo ìgbà tí wọ́n bá ń gbọ́ ma unzila ilayka min rabbik ìtọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fúnra ànábì yìí gbogbo ìgbà tí wọ́n bá ti ń gbọ́ kàkà kó yẹ kó lé wọn kún ní iman kàkà tó yẹ kó lé wọn kún nínú ìmọ̀ kàkà tó yẹ kó lé wọn kún nínú iṣẹ́ olóore níṣe ni ó máa lé wọn kún ní tògòyà náà wà kò fún un kí ni wọ́n ń pè ní tugoyan afọ́ ibn kathir alayhi rahmatullah wọ́n ní wàhúwà almubalagatu walmujawazatu lilhaddi fil ashiya wọ́n lò náà ni wípé ìtayọ àlà níbi gbogbo nǹkan wọ́n tayọ àlà wọ́n sọ̀rọ̀ dì wọ́n dágunlá sí òdodo wọ́n tayọ àlà níbi ìdágunlá wàtẹ̀kìrìbàn bákan náà wọ́n ó sì pe òdodo wọ́n ó pè nírọ́ áyà yìí ó gba kí ẹnìkọ̀ọ̀kan wa nítorí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó jẹ́ ká wípé ọ̀rọ̀ ọlọ́run ọba téèyàn bá ń gbọ́ ó yẹ kó tún ọkàn èèyàn ṣe ni ó yẹ kó tún ẹ̀mí èèyàn ṣe ni ó yẹ kó yí èèyàn padà sí wá wo ìjọ tó ti ń gbọ́ wà sí ọ̀ gbọ́ ti àyè yìí ọ̀ gbọ́ ti bòmíì náà tó yí ọ padà sí dáadáa òkú ekùn kó ní ó mọ̀ mọ́nú ń gbọ́ wà sí àwọn afásúnà lọ́tún lósì tó bá ṣe wípé wáàsí tó ń gbọ́ yìí kàkà tó yẹ kó yí ìgbésí ayé rẹ padà sí dáadáa kàkà tó yẹ kó gba ìwà àbàjẹ́ lọ́wọ́ rẹ kò gbà á kì í sára. pé ṣé kìí ṣe pé mọ́rọ̀t àìsàn bẹnu gbára ilẹ̀ òjò rọ̀ sílẹ̀ ilẹ̀ kan nínú àwọn ibi tó jò rọ̀ sí irúgbìn tó dáa ó jáde ńbẹ̀ ilẹ̀ kan sì ń bẹ irúgbìn rẹ̀ kò tiẹ̀ sí nǹkan tó jáde ńbẹ̀ ẹ lọ kí ìsílẹ̀ kọ̀ọ̀kan ìmọ̀ kó ṣe pé ilẹ̀ kan jẹ́ ilẹ̀ yanjú kíkan kódà ìrì lásán bí bá wọ́n sí irúgbìn tó dọ́jà lè bẹ̀. ṣùgbọ́n bí òjò bó rọ̀ sí nǹkan ẹ fi eléyìí wé ọkàn òǹkàlùkù níbi tí ọ̀rọ̀ ọlọ́run ọba ti máa bọ́ sí lára kó wá ẹ̀ tí ní bẹ̀rẹ̀ ọlọ́run báyìí ìwádìí ló ti mú ẹ̀mí ẹ̀mí rẹ̀ ìwárìrì wajilat qulubuhum wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imana wa ala rabbihim yatawakkalun ṣé ọkàn ti ẹ bẹ́ẹ̀ nígbà tó bá ń gbọ́rọ̀ lọ ilé ìwé di mímọ̀ fún wa wípé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó dá ọkàn wa ní ààyè tó yẹ gba ọ̀rọ̀ ọlọ́run kí ọ̀rọ̀ ọlọ́run ọba ìmọ̀nà anẹ́bísọ́lá àṣọ́làm kó sì máa yí wa padà ká sì máa yí padà sí dáadáa kí gbèsè ayẹwo máa dáa kálámọ̀ rẹ̀ ẹ̀sìn wa máa dáa bọ́lọ̀ ń ṣe dá ọkàn wa nìyẹn. ṣùgbọ́n tí ọkàn yìí bá ti bàjẹ́ tó bá ti ń sàárẹ̀ ìmọ̀ mọ́rọ́dúlù kúfùr àárẹ̀ kúfùr tó bá wà ń bẹ̀. àwọn mọ́rọ́dúlù nífàk àbí àárẹ̀ ìwà mùnáfìkì au maradu takabbur àbí ààrẹ ìgbéraga gbogbo àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí tó bá ti lè wà nínú báyẹ̀ èèyàn kò ní jẹ́ kí mọ́lẹ̀ tí ọ̀rọ̀ ọlọ́run bá ń gbé bọ̀ kò ní jó ráyè tó ń bẹ̀ lófin pé wọn tí wọn náà bá gbọ́rọ̀ ọlọ́run tó ọlọ́run ọba ṣùgbọ́n wa ta'ala ọlọ́run jẹ́ ká mọ̀ nínú al wípé gbogbo ẹnikẹ́ni tí àìsàn ìgbéraga tó bá ń bẹ nínú gbáyà rẹ̀ ọlọ́run ọba ọ máa ń hánà irú àwọn èèyàn bẹ́ẹ̀ kì í jẹ́ kọ́rọ̀ ọlọ́run òye wọn kódà bó jù bẹ́ẹ̀ sọ lílò rẹ̀ kò ní rọrùn fún náà ẹ ma wà fáàmì subhanallah kùránì ń bẹ ó ha gbogbo ọ̀nà tí wọ́n gbà ka kùránì pátá gbogbo ẹ̀ mùtúnù ilmiya alìmùtúnù ilmiya tó ń bẹ lọ́pọlọ ẹ̀ wàláhì ti fi kiri yóò máa sọ báyìí kó tó dìde níbi tó wà ń ẹ ti máa rí ìṣesí tó nǹkan sọ yìí ẹ máa rí nínú ìṣẹ̀ṣẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá súnmọ́ ẹ rí pé ti ń ṣe yàtọ̀ gédégédé sí nǹkan tí ń sọ eléyìí ìfìyàjẹni ló jẹ́ ọlọ́run máa ń fi ìyà yìí jẹ gbogbo ẹni tó bá ní gbéraga in tí ń sọ yẹn kò nílò in tó yé gbogbo èèyàn kò níye nínú ìjìyà tọ́lọ̀ máa fi jẹ ẹni tó bá ní gbéraga ọ̀rọ̀ ọlọ́run tẹ́lòmí gbọ́ tó yí ìgbésí ayé tiẹ̀ padà sí dáadáa bọ́ gbọ́ láìmọye ọdún kò nítorí ẹ̀yí padà kódà ó lè jẹ́ pé mọ́kà ni wọ́n bí sí kò nítorí ẹ̀jẹ̀ ni rẹ̀ látara ni o àtàkàbọ̀ ẹni ọlọ́run ni ìyàwó olùbẹ̀rù ọlọ́run ọba ni ṣùgbọ́n àwọn tó ń bẹ níta ni látọ̀rọ̀ ọkọ ẹ̀ àmóhùn gangan kò ní ṣàǹfààní látọ̀rọ̀ ọkọ nítorí kí ni àtàkàbù níta ní zimbabwe láti fani lè á pọ́n lé dẹ́gbẹ́gbẹ́ ìyẹn túmọ̀ sí wípé ìmọ̀ tí ń bẹ lára olùmọ̀ èèyàn gbúdọ̀ pọ́n olùmọ̀lé kí mọ̀ rẹ̀ tó lè ṣe ọ́ láǹfààní gbàtọ́lọ́n sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ọlọ́run ló ń sọ àwọn ànábì ọlọ́run ọba yìí ẹ́ liwa kìrúhù kẹba lè ti ta kìrù wọn kẹ pọ̀ wọn lẹ ẹni tá àpọ́nlé jàmá ọlọ́rọ̀ olè ṣìyàn láǹfààní ìmáàmù tó ń bẹ lórí mímbà rẹ̀ tí ń ṣe kútúbà téèyàn yín mú sí bọ́sọ̀ qala Allahu ẹni tó ọgbà tiẹ̀ má lọ kéwú lọ́dọ̀ rẹ̀ bó o fogún ọdún kéwú lọ́dọ̀ rẹ̀ kò lè má kéwú bó o sì rí kéwú mú lọ́dọ̀ rẹ̀ kí o yòrè lágbàrúkà kò lè wúlò ẹni tí ò bá kójú òṣùwọ̀n lẹ́mi wa tá a bá pọ́nlé tá a bá pàtàkì in tí ń bẹ lára rẹ̀ nínú mímọ̀ kò ní wúlò fún wa kò ní ṣe wá láǹfààní ìdí nìyí tó fi jẹ́ wípé àwọn tó bá ní gbéraga ọ̀rọ̀ ọlọ́run ọba èṣù wọn láǹfààní torí pé wọ́n nígbèraga gan sọ́lọ́run tó dá wọn bó wàá ní ọ̀rọ̀ ọlọ́run ọba yẹn ìjìyà rẹ̀ ní ẹ kí ṣe pọ́lọ́run ṣàbòsí fún wọn ẹ náà ní ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run yẹn náà ò lè ṣàǹfààní fún yìí wálé láìlì mọ́sálẹ̀ àlà ọlọ́run ọba ló ní àpẹẹrẹ èyí tó tóbi jùlọ ìyàwó tó gbé sínú ilé yóò jẹ ni yóò mu ni yóò nà ni yóò lò ní ìwọ ló ń gbọ́ bùkátà lórí rẹ̀ ṣùgbọ́n tó bá pa láṣẹ nǹkan kan kò ní ṣe kí wá ṣe wípé ó ṣèṣì yóò sọ fún ọ wípé òun ti kọjá ogun yẹn ebe mi lọkọ ìwọ lọkọ lóòótọ́ ṣùgbọ́n èmi náà kókó lèmi náà jẹ kí lóbìnrin yẹn ṣe nu ṣẹ̀ríà nùṣúùzù abẹ́kọ̀ọ́ fìlfìkì nínú fìkì hátà fi ṣẹ̀ríà obìnrin tó bá jẹ́ ìmọ̀ràtù náà ṣíza tó bá dẹ̀ wọlé sọ pé ìmọ̀ràtù náà ṣízù méjèèjì ló wọlé o lè fi táàsì báwo lè mọ́ sí obìnrin tí bá ń ṣe bẹ́ẹ̀ látẹ́jìbú alàzọ́ọ̀jí ànáfàkọ̀ àlèyà kọ́kọ́ wá máa náwó lérí obìnrin yẹn kìí sọ̀rọ̀ yẹn fọ́kùn obìnrin tó bá ti gbọ́nà sí ẹ̀lẹ́ nítorí wípé ọkọ̀ tó gbéraga sí báwo lo tún ṣe tún fẹ́ máa jẹ nínú owó rẹ̀ ní tó wọlé nínú ṣẹ̀ríà àlàṣẹ̀bílẹ̀ mẹ́fàálì ọlọ́ọ̀bíṣẹ́ ìgbà tó fi dé ìyàwó ti pàkì ẹrù ó ti lọ ńgbọ̀ wá díjọ́ màmá rẹ̀ wá pè ọ́ àáfà ẹ má bínú ọ̀dọ̀ wa ni ìyàwó yín wà yóò sinmi bí ọ̀sẹ̀ mẹ́ta ó sì lè doṣù mẹ́ta kó wá sinmi ọkọ ni ọfẹ́ sinmi ṣe ọ lọ skul ní tọ́wọ́ gbọ́lódé àgbò ló ṣe jẹ́ gbogbo ṣe fẹ́ ọkọ yẹn inú Islam kò sí yẹn ṣe jáde gbàtí ọwà di láàrin oṣù kan tó ti wà ń bẹ̀ wọ́n bá pe ọkọ yẹn pẹ̀tọ̀ àà ẹ̀ tí ẹ̀ náwó nǹkan kan sí ìyàwó yín yóò jẹ ni yóò mu ni àwa náà là ń gbọ́ gbogbo ẹ̀ ó kù díẹ̀ káàtó ẹ ti ń pẹ́ra yín náà ọkọ yẹn sọ pé ìmọ̀ kan ló ń ọkọ ó fẹ́ jáde ó sì jáde ẹ kọ́ mọ́ tó kí ara rẹ̀ náà ìtọ́kọ yẹn sọ wọ́n wá gbé ẹjọ́ ń lọ sọ́dọ̀ àwọn àgbààgbà nu fámìlì yàásù tíwọ náà ṣe ọ̀dà nígbà tó kọ ṣèbóbìnrin yẹn ẹ wo wọn fi àyùmọ̀ kan dájọ́ láà làtẹ́jìbù náfàkọ̀ náfàkọ̀ yẹn kì í sọ̀rọ̀ yẹn fọ́kọ láti gbọ́ bùkátà lòdì nítorí pé náà ṣíza òun lóbìnrin yẹn ó jáde inú ilé láìgbàyàndà ọkọ bí eléyìí bá lè wọlé nu ṣẹ̀rí àtọlọ́run wàlélá ilmọ́sálólá àlá bẹ́ẹ̀ náà lẹni tó bá gbéra ga sọ́lọ́run àlọ́run ní kọ́rọ̀ ọlọ́run ó yé torí pé ìdẹ̀ra ńlá kan ni kọ́rọ̀ ọlọ́run ó yé èèyàn ìwọ sì ti gbéra ga sọ́lọ́run ọba yẹn àlọ́run ọba náà wà rárá ò lè gbọ́rọ̀ mi nínú suratul A'raf أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنا سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوا سبيلا وإن يروا سبيل الغي يتخذوا سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا wàkánu àníhá gọ́ọ̀fìlẹ̀ suratul an'am áyà yìí lọ́lọ́run bá fi sọ màdá ìṣùgbọ́n tá à ń sọ ọlọ́run ní sàásùrífù an àyàtì sàásùrífù an àyàtì alladhina yatakabbaruna fil ardi bighayri haqq ọlọ́run ní sí ẹ̀rá àwọn tán bá máa ń gbéraga lórílẹ̀ tí wọ́n ju ara wọn lójú tí wọ́n ò náà ọlọ́run torí pé ìgbéraga kì í jẹ́ kéèyàn ó tẹ̀lé tọ́lọ́run ọlọ́run ní ìyà kan bẹ tí màá fi jẹ sa an ayati àwọn ọ̀rọ̀ èmi ọlọ́run máa hànà wọn ní ìníjẹ́ kan gbọ́yé ọ̀rọ̀ lọ́wọ́ ni yóò àfọ́ wa Sufyan bin Uyayna alayhi rahmatullah kọ́lọ́wọ́ bá kó bá ayọ́ ní sí bàtà ń sàlàyé ááyà yìí wọ́n ní wípé sa'anza'u fahma al-Qur'an pé àgbọ́yé al-Qur'an ọlọ́run ó yọ kó nígbà ya àwọn onígbàdàgà bá ké Qur'an jù bẹ́ẹ̀ lọ kò ní yé wọn bí gbogbo èèyàn ń ronú pé Allahu akbar àwọn ìkílẹ̀ mi rí kò ní yá wọn látara pé ni o yatakabbaruna ẹ́ fil ardi bighayri al-haqq wa in yaraw kulla aya la yu'minu biha bí wọ́n bá rí ọ̀rọ̀ ọlọ́run tó clear báyìí mọ́ra mi ọlọ́run tó clear báyìí tí gbogbo yẹn ń tara rẹ̀ mọ̀nà àwọn onítara ẹ̀ mọ̀nà. wà ń yọrọ sẹbìlà rúṣì láyà tẹ́kìlú sẹbìlà tí wọ́n bá rí ọ̀nà mọ̀ báyìí ẹ̀ àrúṣìlù nínú àwọn gbólóhùn tó ní tó lè wá lọ́nà méjì náà ni àrúṣìlù àrọ́ṣìlù tí wọ́n bá rí ọ̀nà mọ̀ báyìí láyé tẹ́kìdì òṣèbìlà wọn ò ní tọ̀ tán rí súnà báyìí gbígbé àmì wọ́n mọ̀ sí wọn ò ní tẹ̀lé súnà bí wọ́n bá rí ìjọmọlúàbí báyìí tara ọtẹ lọ́rùn kó mọ́rin o ju kó lo ìjábọ̀ ẹ wo orí social media kí la wá fẹ́ fi dáhùn yẹn padà báyìí náà social media ti gbá àwọn èèyàn lọ hmm? àbíkú la fẹ́ sọ nígbà táfà náà bá dó síwájú fóònù àáfà táfà náà ti ṣèwò làwáyà hmm. kí ọlọ́run lẹ́rí yẹn o ṣùgbọ́n yìí owó ti ten thousand kí ọlọ́run aago subhanallah ṣé àfààyàn ti gbàgbé àyà tó lọ́run sọ pé inna Allaha la yuhibbu kulla ṣé bóun náà ń kà á tọ́lọ́wọ́n bá lóun ò nífẹ̀ẹ́ sí gbogbo onígbéraga onífàrí tírò bá tiẹ̀ lè máa ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹni tó pẹ̀lú ẹ̀ láàfáà tó ṣàfihàn ara rẹ̀ síbi súnà bó wá lẹni tí ò tiẹ̀ fáàn kankan bó ni mùsùlùmí tí wọ́n tiẹ̀ orí social media ojú àsìmọ̀ tìyàn ojú àmọ́ tìyàn gbogbo ẹ̀ náà kọ́ ni à ń gbé síta gbogbo ẹ̀ náà kọ́ ni káyó gbọ́ káyó ma ẹ jẹ́ ká kíyè sára ẹ má jẹ́ social media yìí ẹ má jẹ́ kò méjì a ní bùkátà sí ṣùgbọ́n ẹ má jẹ́ gbàgbé ní táwọn afá sọ social media àtàwásùl wàsáìlù tàwásùl ìṣèmáì ẹ jẹ́ ká máa pẹ̀lú rẹ̀ bí ìgbà ìtumọ̀ ẹ̀ ni pé ìgbà tí a bá ti ń fura pa afẹ́ gbọ̀nsẹ̀ láàwọ̀ ilé gbọ̀nsẹ̀ bá a bá sì ti gbọ́ bùkátà wa tán bẹ́ẹ̀ kíláàsì agbẹ̀rẹ̀kù mi. èèyàn ò lè sọ pé ilé ìgbọ̀nsẹ̀ yìí wọ́n tún ṣe ó dáa pọ̀ kí àwọn aníbẹ̀ lè yọ̀rọ̀ máa jókòó sí twenty four seven. oúnjẹ yín ti délẹ̀ o ẹ bá ń gbé wa nu tọ́lẹ́ẹ̀tì ṣé èèyàn ó sọ bẹ́ẹ̀ ni èèyàn ó jáde bẹ́ẹ̀ ló ṣe ká máa lọ social media bàbá ti ní bùkátà sí káwọ́ bẹ̀ bàbá rẹ̀ ti gbọ́ bùkátà wa ń tán kátàrí kúrò bẹ̀ ká sì mọ kókó ní tó gbé wa wọ̀ bẹ̀ ní tí mo fẹ́ ṣe rè tó bá ti ṣe ń tó fẹ́ ṣe ń tán jáde kúrò eléyìí ló lè là wá àwọn èèyàn náà ń gbọ́ gbogbo nǹkan yìí wọ́n mọ̀ àfà ẹbí àfà ń lérè òun náà sọ̀dájọ́ bó ṣe rí èyí ṣe tóun náà fi ń ṣe عن آياتي الذين يتكبرون في الأرض بحق irú èèyàn bẹ́ẹ̀ yẹ ẹ̀mí rẹ̀ wò ṣé kò sí gbẹ̀ràgà bẹ́ẹ̀ tí gbẹ̀ràgà bá ti wà ní ẹ̀mí èèyàn ọlọ́ni wa in yara sabila rushdi la yattakhidhu sabila gbogbo tó jẹ́ ojú ọ̀nà mà báyìí àwọn ò ní rí sí ojú ọ̀nà mà wa in yara sabila al-ghayyi yattakhidhu sabila ojú ọ̀nà nù làwọn ò mú pọ̀n kí nìdí tọrọ wọn ò fi rí bẹ́ẹ̀ yóò máa ṣe tí ọ̀dà báyìí tẹ́ bá kí ní yóò dáyẹ̀ ní kí ló burú bẹ́ẹ̀ kí ló burú bẹ́ẹ̀ dhalika bi annahum kadzabu bi ayatina ọlọ́run nítorí pé wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ wa anha ghafilin wọ́n sì fọnú fọ́ra sọ̀rọ̀ ọlọ́run áyà tó ń bẹnu suratul an'am yìí kò sásìkò ní ah, àlàyé pọ̀ nù ẹ̀ àríwòye pọ̀ nínú ẹ̀ durus wa'ibar okunu ara ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ ká kíyèsí nǹkan kan bẹ̀ tí wọ́n náà bá ti délé lọ kà suratul an'am eh, suratul a'raf suratul a'raf òní ara ẹ̀ òǹlówà Quran chapter 7 kò suratul a'raf òǹlówà ayàwó ni bá wọ ayà ẹ̀ suratul a'raf áyà yìí àwọn nǹkan mẹ́ta kan ọlọ́run ọba mention rẹ̀ ń bẹ̀ 146 suratul araf 146 nǹkan mẹ́ta kan bẹ ọlọ́run mention rẹ̀ ń bẹ̀ nǹkan mẹ́ta yìí mutasalisila ó súnmọ́ra wọn ni chain reaction ni tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ ilé òṣẹlẹ̀ tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ ilé òṣẹlẹ̀ nǹkan yẹn wà nù ayẹ̀ kí ni nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún àkọ́kọ́ àtàkọ́bù tíyàn bá ti ní tàkọ́bù nǹkan ẹlẹ́ẹ̀kejì yóò ṣẹlẹ̀ kí ni nǹkan ẹlẹ́ẹ̀kejì tí ó ṣẹlẹ̀ àtẹ̀kìrìb èèyàn ó máa pe òdodo torí pé pé ìgbéraga ìgbéraga bí pé haq haq ti ń ìgbéraga òun náà ni òdodo wọ̀gámtún náà kéèyàn ó sì máa fojú kéré àwìn definition tánàbí fún àtàkàbùnì so ìyẹn láti mọ̀ wípé nínú àyà yìí àwọn nǹkan mẹ́ta kan bẹ tọ́lọ mention bẹ́ àwọn nǹkan mẹ́ta ẹ̀ta yìí dẹ̀ ní ó so mára wọn ni mutasalsila àkọ́kọ́ àtàkàbùr gbogbo ẹnikẹ́ni tó bá ti nígbéraga àtàkàbìr ayé bàtọ́rọ̀ hàk yóò máa kọ òdodo tó bá fún un kò ní gbà súnà tó clear báyìí yóò lòdì sí ẹlẹ́ẹ̀kẹta algafla algafla ìfọ́núfọ́ra nǹkan tó yé kò ní fi ṣiṣẹ́ bí ìgbà tí ò mọ nǹkan yẹn náà yóò gbèsè abẹ́ náà abẹ́ tó dẹ̀ kéwù ṣùgbọ́n àfáà ni ẹlẹ́hàṣin ló dẹ̀ ń lo nìkọ́ bẹ́ẹ̀ ni ìgbéraga ìpọ̀rọ̀ nírọ́ ìfọnúfọ́ra mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n jọjọ ń rìn ẹ bá ti nígbèraga yóò pòdodo nírọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti ń pòdodo nírọ́ àti lò yóò fọnúfọ́ra nípa rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ń bẹ nínú ẹ̀yin náà wo وإن يروا كل آية لا يؤمنون بها وإن يروا سبيل الرشد لا يتخذوا سبيلا وإن يروا سبيل الغي يتخذوا سبيلا نتيجة نية لصوت انتو سيلون كوكو كوين أتري تقبور ألا يكي ذلك بأن كذبوا بآياتنا ألا يكي التكذيب ألا يكي وكانوا عنها غافلين القفلة بصوت تتليل وينا التسلسل المنطقي bí kòránì ṣe tó náà tó látara àdé eléyìí eléyìí náà ó so mọ́ àyà tí à ń túbọ̀ nítorí àsìkò ọlọ́wọ́n bá fún wọlé yazidanna kathiran minhum ma unzila ilayka min rabbika tughyaana wa kufra ọlọ́wọ́n bá fún àwọn Yahudi àti àwọn tí ó jọ wọn ọ̀gọ̀ọ̀rọ̀ wọn gbogbo ìgbà tí ọ̀rọ̀ ọlọ́run tí ọlọ́run sọ̀kalẹ̀ fúnra Ànábì sallallahu alayhi wa sallam àti mọ̀nà tọ́lọ́wọ́n bá fi rán rẹ̀ ànábì pé ògbà tó bá ti ń dé tí gbọ́ wọn kàkà tó wọ́n lékún níbi ṣíṣe tọ́lọ́hún níṣe ni wọ́n máa lékún ní togoyana wa kufra adọ́ Allah subhanahu wa ta'ala eléyìí tí agbọ́lẹ̀ mi ọlọ́njẹ́ kó ṣe wà láǹfààní àwọn ìta tún gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́njẹ́ kó wúlò fẹ́ni pẹ̀lú ògo ọlọ́run tafsir wa a ti fi sí ọjọ́ kan òun náà ni ọjọ́ yọmù sábtì báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń ṣe ní yọmù jùmọ̀ a sì tún ṣe ní yọmù sábtì ṣùgbọ́n láti ẹ̀yìn rọmọdọ́nù báyìí yọmù sábtì òun nìkan ni tafsir yóò máa wáyé nítorí ìjókòó mi tí a tún fẹ́ gbé kalẹ̀ eléyìí tí ó tún máa wáyé ní markas wambi láàfihàn wípé ká máa ṣe ní wọ̀ntúnwọ̀nsì bẹ́ẹ̀ abdul allah subhanahu wa ta'ala gbogbo ìta bá ti gbọ́ náà ọlọ́mọṣẹ́ ti kó sí láǹfààní so tafsir wa yóò máa jẹ́ yọ́mù sabt láti ẹ̀yìn sọ̀látùl fajr títí di aago méje bákan náà halkọ̀ riyadu salihin kò yí padà ní gbogbo yọ́mù arba'a ọjọ́ alárúbà bayna al-maghrib wal tí ó máa wáyé pẹ̀lú ògbọ́ ọlọ́run ìjókòó kan náà yóò tún máa wáyé ní markas wambi láìpẹ́ yìí tí a fi òun sí bainal asri wal almagrib láàfi wá rí wípé qad aqamna alhujja àti gbé hujja kalẹ̀ ọwá kù sọ́wọ́ oníkálukú ò ní sọ pé ò ráyè tó bá jẹ́ pé àárọ̀ ló ráyè dárùsù ti wà tó bá jẹ́ pé rọ̀lẹ́ ló ráyè dárùsù ti wà bó pé láàrin mẹ́gírígbà àti ṣáà dárí jù wá àbí Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣe àlékún àlàáfíà ní kọ̀ọ̀kan wa kó sì ṣe àlékún ìmọ̀ àtòyé àti tọ́sọ́nà wa lóbi jẹ́ pé àwọn olùmọ̀ ẹ̀sìn wọn ò gbúdọ̀ sinmi o tori pé àwọn ti ń ba ayé jẹ́ àwọn o ò sinmi o wọn ò sinmi o àbí Allah subhanahu wa ta'ala ọba kó mọ́ ṣe làwá nínú fìtínà ọwọ́ kẹyìn ayé o kọ́lọ́n kó làwá ń bẹ̀ o kó lawa tẹ̀bí tara tọmọ taya. برحمته يا أرحم الراحمين وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما بكنا أدن في عسكوي بالله سبحانه وتعالى يولون وباكيو مشاهدون جكيو جاسون ونكوكان وا نقويتو ìgbéyàwó akdun nikah wọ̀wàlímọ́tò eléyìí tí ó wáyé láàrin ọ̀kan nínú àwọn ọmọ wa ní ààyè yìí abẹ́ Allah subhanahu wa ta'ala kí ọlọ́run ọba kí ó ṣejọ́ náà ní ọjọ́ ìdùnnú fún wa rahmatu ya arhamar láàrin àfà Muhammad Raji Abdulrazak Kiryami àti Zainab ẹ́ ado Zainab Mukhtar wọn lọ́dọ̀ pàtàkì ó ṣe lọ máa há òkè ìyàwó ìyàwó sí Zainab Mukhtar eléyìí yóò wáyé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ní yóò mú sábà Nasarawa state so so gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ lọ so kí wọn owó kékeré náà ni bóyẹ flight náà lọ fẹ́ gbé owó kékeré náà ni bóyẹ ọkọ̀ náà ni kọ́lọ̀nkọ́ wọlá tóbi rẹ̀ kó bá fà àlùbáríkà sí ní agbègbè Masaka Nasarawa state kọ́lọ̀n bá kó ṣe lílọ rẹ̀ nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀n kó sì fi àlùbáríkà sí àti ọkọ̀ àti ìyàwó ọmọdára súnà náà ni wọ́n ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ó tún wáyé kí a máa wọ́ọ̀mù ẹnu kalẹ̀ sófìyé kásì máa fáìlì eyín kalẹ̀ fún ìyẹn náà oná lílé tí ó wáyé láàrin fòdílàti Sheikh Abdullah Hanif Zakaria àti ọmọ wa lóbìnrin Aisha bintu Uthman Ah, eh? ah, ah. ẹ̀ṣẹ́ ń ha gbogbo tọ́ ọlọ́run ṣe ti yínà nírọ̀rùn nínú àwọn àlàámọ̀ ìjápọ̀n àlàámọ̀ tó lè ọ̀zúbà gbogbo ẹ̀fì làwọn àpùnmọ́ ha sórí kọ̀dẹ̀ tí tó fà ní wípé àwọn náà ń fi yẹn bẹ lọ́hùn pé ọlọ́run jọ́kan náà ni tí yínà ó dé Abdullah so ọlọ́run ó ṣe ní rọrùn so eléyìí náà ó wáyé ní June 6 ọjọ́ kẹfà àbẹ́ẹ̀kọ́ ní ìlú Ẹdẹ àtọkọ àti ìyàwó ọmọdáró súnà náà nìmọ̀ adúgbọ́lọ́dọ̀ Allah ah, ah, bọ́lọ̀ ń tó náà nìyẹn a rí wípé ọ̀nà kan gbòógì lélẹ́yìí láti tún fi dá sí ṣe Allah subhanahu wa ta'ala torí pé gbogbo àwọn iná téèyàn bá dá tíná yẹn ò bá ti gbọ́bẹ̀ kaná àrùn ò nítumọ̀ èèyàn ń koná òun koná òun koná òun fẹ́ òun lami lójú fún èfè at the end of the day láti àárọ̀ dalẹ́ omi ọ̀wá hó ẹpá dánú ọlọ́mọ fún aláṣeyọrí ṣe lóòótọ́ ó ṣe wàhálà ṣùgbọ́n àbájáde wàhálà ń onítùmọ̀ akọyin lẹ́kọ̀ọ́ akọyin ní súnà kọmọbìnrin tó akọ ní súnà kó wá ṣe wípé níbi tó padà sọ ẹrú rẹ̀ ká ẹni tí wọ́n sọ pé kò gbọdọ̀ lo ìmọ̀rù mọ́ ibẹ̀ lọ́sọ̀ọ́kà ẹlòmíín sì ń bẹ bá a ṣe ń sọ yìí náà ìyìn tó òun fẹ́ nìyẹn o ẹ̀rì pọ́dọ́gba pẹ̀lú ayáyìí kò sí bẹ́ẹ̀ ń ṣe wá sí ẹfẹ́ yẹn tó dá ẹ̀yàn ọkùnrin ẹfẹ́ tó lẹ́sìn ẹ̀yàn obìnrin ẹfẹ́ nínú ẹ̀mí rẹ̀ yóò máa yín mú ni òun ò lè fẹ́ tó bá ti wà ustazik tó bá ti wà so ustazik ẹni tí wọ́n mọ̀ gbá sọ́tún gbá sósì ní fẹ́ ìwọ náà ó rì ó rì compatibility kò ṣe fowó ra o ṣe ní ẹ̀ tó fi jẹ́ wípé àwa ka eléyìí sí ọ̀kan nínú àwọn àṣeyọrí tí Allah tó wà fakọ̀ wa lé lórí kì í ṣe ọgbọ́n wa kì í ṣe mímọ̀ ṣe wa wa ma tawfiqi illa billah abẹ́ Allah subhanahu kọlọ́hún kó ṣe eléyìí náà ní sábàbí àti build the nation aljil almuslim almutakamil fil mustaqbal àwọn ìdílé tá ń gbé kalẹ̀ yìí lórí kìtàbù wa súnà alkìtàbù wa súnà ala manhaji salafi sọ́lí kọ́lọ̀ ń jẹ́ kí àwọn ìdílé yìí kún wọ́n bí àwùjọ rẹ̀ islam lọ́la torí pé ilé ìlànà àfọkànsún wa àwa bẹ̀ Allah subhanahu wa ta'ala kọ́mọ́ṣẹ́ àgbà níjọsìn lọ́wọ́ wa kó sì ṣọ́ ẹ̀mí wa kúrò níbi àṣehàn kó ṣọ́ ẹ̀mí wa kúrò níbi àṣegbọ́ kọ́lọ́run ọba kó ṣàforíjì fún wa kó sì yọ́nú sí fún wa níjọsìn àti gbogbo àwọn ààyè tírú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ti ń wáyé torí pé nínú tó yẹ ká mójútó ta bá fẹ́ ká yí ọ dáa ẹ jẹ́ ká kọ̀ǹsídà bá a ṣe ń gbèdìlé kalẹ̀ o ẹ já mọ kíyèsí bá a ṣe ń gbèdìlé kalẹ̀ ta ni ó mọ jẹ́ ọkọ tí ó débá lélé àwọn wo ni ó mọ jẹ́yàwó tí wọ́n jókòó múlé òpó múléró fún rírẹ ọmọ ẹ já kíyèsí gbogbo nǹkan yẹn o tí dráìfà bá da tí kọ̀ǹdọ́ bá da wàhálà ni o tí kọ̀ǹdọ́ bá da tí dráìfà bá da ìṣúná ni o àfi kí dráìfà da kí kọ̀ǹdọ́ náà da o ìyẹn ni àwọn èrò inú ọkọ̀ wọn ò fi dé láyọ̀ o gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká mọ̀ kíyèsí o ìwọ bàbá lànìká ilẹ̀ abiwọlì wùláyà yẹn ọ̀ràn ni lọ́rùn gbogbo bí o ta lọ fẹ́ so ìgbé ọmọ rẹ fún kí ló wò oníkálukú wa là ń contribute sórí dídá àwùjọ àbí bíbàjẹ́ rẹ̀ ọ̀kan nínú ọ̀rọ̀ tí òbí fi ń contribute sí káyé ó dáa òní kò ṣàkíyèsí ẹni tó fẹ́ fọmọ rẹ̀ obìnrin fún contribution tiẹ̀ náà ni lórí bó o sì fẹ́ build the nation àlá assassin islamiyin selim òní bákan náà ìwọ bàbá ọmọ rẹ ọkùnrin fẹ́fẹ́ ìyàwó náà tọ́sọ́nà mọ irú ẹni tó gbé wálé o má lọ gbé pàpà ńlági má gbé wálé o a sì tún máa wo ibi tí kó wá ti dáre o ọmọ mi dá ìyá tó bí ẹ̀hàn náà ní kéèyàn òkè sára o ọlọ́mọdé Yorùbá ní obìnrin burúkú sòrò ó dùn fẹ́ àná bú ni ò dá o gbogbo àwọn nǹkan wọ̀nyí àkàwọn tó pàṣà Yorùbá ni ẹ̀sìn sọ o ẹ̀sìn ẹ̀sìn sọ o ẹja kíyèsí ibi tí a ti fa omi o omi tó fẹ́ fà wọlé tó fà wọ kitchen tó fi máa dáná oúnjẹ tó máa jẹ wo tó ti fa omi o àbọ̀ ó tó fún ó tó fún ta ni ọmọlúwàbí tí àbọ̀ náà ti wà nú ẹ̀tẹ́lẹ̀ ni o ọmọlúwàbí tí ò lábọ̀ kankan nú tẹ́lẹ̀ bábọ̀ yẹn bá dénú ẹ̀ yọpa rẹ ni o wasallallahu wasallama ala nabiyyina muhammadin sallallahu alayhi wasallam wa ala alihi wa sahbihi wasallama taslima subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant ẹni ká wá sọ wípé astaghfiruka wa atubu ilayk pé ah ẹ̀dínkù náà wàá gba fọ́ọ̀mù dárò níbi ọ̀rọ̀ tó lóníyàwó dé innamal a'malu فمن كانت هجرته فهجرته ومن كانت هجرته أو امرأة فهجرته السلام عليكم ورحمة الله وبركاته